wíwá ìdílé òyìnbó kìí ti kó gbé àwọn lásán wíwá rẹ̀ ló bí wọn lódodo òyìnbó ni bàbá wọn torí wíwá òyìnbó ló bí ẹsẹ̀ wọn lẹ́yìn kọlù àbí bẹ́ẹ̀ kọlù kí ni jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ irú ẹ̀ ló ti jẹ́ pé àwọn òní sámà mí lẹ́yìn London àbí kó sì tún lọ Amẹ́ríkà ibẹ̀ wọ́n ti lọ gba wáyé wá pẹ̀lú máa ń ṣe náà làwọn náà fi ká máa ṣe bí kọ́dà wọn ka mùsùlùmí kó ájú ìjì ní nàìjíríà tòtí pé ìsìláàmù ti ń bẹ bẹ bẹ bẹ bẹ bẹ wọn tó máa sọ kí ní kàlẹ́ sí kiri ní nàìjíríà tó wọn á dé tán wọn bẹ sọ gbogbo èèyàn tó ọmọ lẹ́yìn àṣẹ kọ́ bẹ́ẹ̀ ṣe ní kíláàsì yẹn àti gbogbo àwọn olóyìnbó yòókù wọn á bẹ̀rẹ̀ sẹ́ mọ́ndé jésù parí lọ jimá wọn fi sátidé àti sátidé wọn fi sinmi àwọn fi sátidé àti sátidé sinmi sátidé wà fáwọn Yahudi sátidé wà fáwọn Nasara bẹ́ẹ̀ lè bó ṣe ṣe nítorí fáwọn Yahudi rọ àti wà ní Israẹli yìí sìn ọjọ́ sátidé wọn gbọ́dọ̀ lọ sí kankan lọ́dọ̀ ọjọ́ ìsinmi ọjọ́ aláàjì oúnjẹ tàwọn nàkọ́ra ọjọ́ lọ́kọ̀ọ́rin sọ́ọ̀tù. lẹ́sìn máa ń pé kò sí Islam lọ́dún ìlú àpùtà wọn ò bá tún fi sí màá lẹ̀. tó àwọn òní mùsùlùmí náà nígbà yìí dípò kó fi sí màá lẹ̀ fún wa àwọn táwọn á jẹ́ pé mùsùlùmí ni tí wọ́n gbéra nù wọ́n á bá lórílẹ̀‐èdè rẹ̀ wọ́n wá pín gbogbo ẹ̀ mọ́wọ́ wọn fún àwọn àdìgbà pé mi ṣẹlẹ̀ nu kọlọ wọn bá wa bẹ́ẹ̀ ni lábẹ́ òfin tẹ̀lé yóò mú láhàdì yẹn ọlọ́jọ́ àkọ́kọ́ ní ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ ọ̀sẹ̀ yìí ọjọ́ sọ́ndé òǹgà lọ́jọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ ọjọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ tẹ́ bá fi sùn ọjọ́ ọ̀lẹ́wà fi ṣiṣẹ́ ọlọ́jọ́ àkọ́kọ́ ní ọ̀sẹ̀ rẹ̀ ló ṣiṣẹ́ pé nílùú àwọn mùsùlùmí iṣẹ́ máa ń bẹ̀rẹ̀ níjọ́ sátidé sunday monday talata laruba àwọn èèyàn lọ fi fẹ́ tó máa alhamis àti jumua ọjọ́ kìíní gbogbo ìlú tọba lọ sí saudi bẹ́ẹ̀ tọba lọ sí sudan bẹ́ẹ̀ egypt bẹ́ẹ̀ alhamis àti jumua ọjọ́ kìíní. tó níbí báyìí wọ́n ti tó sọ gbogbo sísẹ́m nàìjíríà ti kẹfẹ́ o ti sí àlejò kan tí ó wọ nàìjíríà tó bá jẹ́ mùsùlùmí bọ̀ láti lu islam kò ní ìdíkẹ́ni kankan sàlàyé yóò ní nàìjíríà dẹ́wúlẹ́ náà fún àníyá kí nàìjíríà ìlú àwọn kiri yóò bẹ́ẹ̀ sísẹ́m yìí sísẹ́m kiri yóò ní sójà tó mùsùlùmí pọ̀ lájẹ́ kẹfìlẹ́ ọlọ́mọdé akọ̀kọ̀ yá torí pé a pọ̀ ṣùgbọ́n àpọ̀ níbi ẹ̀kọ́ àpọ̀ ní nọ́mbà àpọ̀ níbi ẹ̀kọ́ aláìmọ̀ká ti pọ̀ jù ara tí ó fi hàn yín aláìmọ̀ká ti ti pọ̀ òní kí wọ́n ní wọ́n dìbò wọn dìbò èyí náà lẹ́ni àfẹ́ free and fair election ètò ìlẹ́jà ń bá kan wọ́n sì dì lọ́lẹ́ nìkan lọ́ wọlé ẹnìkan wọlé ẹ wá wo irun dáhùn sùn bàjẹ́ fúnra wọn nǹkan ara wọn bàjẹ́ bá kéésì kékeré rí o ìlú wọn ni wọn bàjẹ́ kéésì ìlú ẹlòmíì o wọn ń jólé ọba àdú wọn wọn ń jólé àwọn èèyàn jankajankajanka láwọn tó gbọ́n nù láwọn tó ní làákàyè síbi yẹn ti máa wẹ̀tọ̀ rẹ̀ mo ti ní nǹkan mẹ́ta ó ti dáa wọn wá ń mo fẹ́ fi fún un nítorí pé wọn á fún mi nílẹ̀ kẹ́rin àtìkíní àtìkíní mo kúkú bàjẹ́ ká padà sí square one eléyìí túmọ̀ sí pé kò sẹ́kọ̀ọ́ orí ò sì pé rárá tó torí de eléyìí ó dùn mọ́ àwọn kékeré gan nàìjíríà fi yẹ majority àwọn òṣùwọ̀n àwọn kankan sẹ́mánì wọn ọmọ kankan kò túmọ̀ sí wọn lọ sùgbà fún òkèlè lẹ́tù kú ló túmọ̀ sí wọn ọmọ kankan ó rí ó pé ọ̀sàgbà gbogbo fọ́ọ̀mù dídá lóru kí lásán ti dé àníkó rí rí ó pé kọ́ ọmọ ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ tó yàtọ̀ sí ọ̀tún ẹnìkan kan sọ fún pé jáde èmi náà bá kọ́ bẹ wò ó kó bọ wò ó padà abẹ́ lọ kí la abẹ́ lọ pa. tó ah, ah. irú àwọn èèyàn tí wọ́n ń yàn jẹ nù wọ́n tún yàn ó rí wọn yàn jẹ sí àbí wọn ò ní rí wọn yàn jẹ ó rí wọn yàn jẹ sí mọ̀nà torí wọn ò mọ̀nà dáadáa bí sọ̀rọ̀ ẹ̀sọ́ ẹni. tó eléyìí ó ń bẹ́ẹ̀ ní bí máa kú ìyàjẹ́ wa nàìjíríà ẹ wá dì í mú nàìjíríà yìí báyìí bí àwọn nǹkan kò lè yí padà tí o ti jọ sí mùsùlùmí gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyọ̀ pọ̀ á máa mú àwọn ọmọ wa wá àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí wọ́n máa gbẹ́sẹ̀ ọlọ́wọ́ báyìí àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ronú ọ̀nà ìmá ẹ̀gbọ́n tọ́lọ́wọ́ sọ̀rọ̀ lọ́la ọmọdé padà ọ̀kan náà àwọn ọmọdé padà tó lórí orílẹ̀-èdè lọ́la àwọn tó ti gbọ́n ni wọ́n á máa fi ṣe wà fún un yọmọ mú àyípadà rere báwọn mùsùlùmí ẹ̀yọ́ máa ń gbé ẹnìkan ọmọlẹ́yìn sọ́ọ̀tù gbàtọ́ jẹ gómìnà gbogbo sọ́ọ̀tù ló gbé lárugẹ àbí bá a ṣe sọ kọ́ọ̀nù ọ̀rọ̀ abọ́ọ̀sì tuntun fún gbogbo sọ́ọ̀tù gbogbo alùpùpù agolo kan fún lè máa mú lù kan wọ́n ti wá ara tuntun tuntun kéésẹ̀ bíi rẹ̀ because orientation wọ́n ti ṣe fún lásìkò ilẹ̀ ńlò ń lò àwọn mùsùlùmí dẹ̀yìn ń rí kí wọ́n dépò wọ́n dépò àwọn èwo ló ní islamic training àwọn tó ní training kọ́ọ̀sì yẹn kékeré dandan wọn lọ sí school of theology ti bible bá ọ̀wé ìdáǹgbọ́n sọ́ọ̀sì ni tẹ̀sí màsílá àwọn mọ́sálásí ti wá gbogbo níbo wọ́n ti ń sòdodo fáwọn èèyàn gbogbo ẹ̀yà mùsẹ̀ jíìmù lídà àwàdí náà ni ẹ̀kú sàrà àjọ fún làwọn èèyàn ti fẹ́ wà islamic oriented tí wọ́n fi mọ tọ́tọ́ká sí yàtọ̀ sí tí ọ̀tọ́ká sí ọ̀nà wọn láti wẹ̀tọ̀ wa ọ̀nà wọn ní ọ̀tọ̀ mọ́sálásí tẹ rí yẹn ó ju yunifásitì lọ táwọn ẹni tí mójútó bá lò dáadáa torí pé ibẹ̀ lẹ́sìn rú ẹ̀kọ́ táwọn èèyàn lórí ẹni tó di accountant ẹni tó di manager ẹni tó di general manager ẹni tó di chairman ẹni tó di gómìnà ẹni tó di president wàláyé ńgbà tí kálukú bá ń lo tiẹ̀ ẹ kàn sí gbogbo ẹ̀ jọra wọn ni. sàmẹ́yìn ọ̀rọ̀ ń tọ́ da sáwọn èèyàn lórí ẹ̀yin kọ́ ọ̀ma ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣíwájú ń kọ ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ kankan pẹ̀ Islam àwọn kan wàá fi búrẹ́dì kó Islam lórí ọbẹ̀ Islam torí pọ̀pọ̀lọpọ̀ kọ́ ọmọ lẹ́yìn náà bóòlù sì pé tó bá túmọ̀ rẹ̀ bàbá wa ń ṣàlàyé rẹ̀ ó túmọ̀ sí pé nǹkan mi sọ. tó gbogbo báwọn èèyàn ti tẹ̀lé ni àwa ni ká tírìnì àwọn èèyàn torí ọjọ́ iwájú ti ń bọ̀ táwọn èèyàn bá ti wà islamic train wàláhì ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí padà nísìnyí àìkò ní islamic train àwọn ẹni tó so lórí orílẹ̀-èdè yìí jù àwọn mùsùlùmí ni. ẹ ẹ kìnnìkan tàbá balẹ̀ wà ṣé mùsùlùmí náà àbí èsè mùsùlùmí mùsùlùmí ni lẹ́yìn rẹ̀ muritala mùsùlùmí ni sagari mùsùlùmí ni ẹ̀yìn wọ́n ti pè buhari mùsùlùmí ni babangida mùsùlùmí ni abdulsalam abubakar mùsùlùmí ni tó àwọn kiriyó ẹ̀yẹn tó so lórí wọn nàbí ẹwà nù rẹ sí i kìnnìkan àkúyèrò ẹ kìnnìkan àdínkù èyí kìnnì kagawan Ọbásanjọ́ àti eléyìí náà gúdúlọ́ọ̀kù yàrá àdúrà mùsùlùmí ni ẹ dàkúta ló débẹ̀ tó torí ipò nínú tiwọn pẹ̀lú islamic agenda kò sí gbàdúgbò àwọn kiri yóò yùn wọn ní kiri yóò agenda tán pé débẹ̀ ntí kálukú sì ṣe fún kan ó ti tọ́ka sí kí làwọn á ṣe fún islam Abacha mùsùlùmí ni kí làwọn ṣe fún islam because wọn wà islam train tó ti jẹ́ kó lórí orílẹ̀-èdè tó bá ní mo cancel ẹ̀ ìsinmi jọ́ méjì lọ́wọ́ nàìjíríà ní ìsìn ìjọ jimá àtijọ́ sunday ẹ dákúta ló lè pé ẹ àwọn àmọ́ àlọ́ bíi sẹ́ńsátì láàrin tó bá sọ bẹ́ẹ̀ wàá pàlà yìí sọ́jà tó bá palẹ̀ mọ́ ó tún sọ̀rọ̀ ẹ̀ lọ́la bó tí wọn wà islam train islam ọ̀rá ìjókòó lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù káàkiri lọ kírun bá wá ti gbà láti padà lé bẹ́ẹ̀ bá ṣe lófin wípé gbogbo ojoojúmọ́ lọ́jọ́ ọ̀sẹ̀ gbogbo ojoojúmọ́ lọ́jọ́ ọ̀sẹ̀ tó bá ti jọ jímà kí mùsùlùmí kọ́ lọ sí mẹ́sàlásì jímà wákàtí méjì tó bá sì di jọ tó bá sì di jọ ọ̀sẹ̀ káwọn ẹlẹ́sìn mi náà wọ́n lọ sọ́ọ̀tì wọn wákàtí méjì bàṣíkì nọ́mbà kí kálukú sinmi tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn tó bá ti pa bá ní olórí tọ́ka ẹ̀sìn islam fún gbogbo ẹ̀ ní ó bá rọrùn láti ṣe tó ẹ jẹ́ kí ẹ̀kọ́ ẹ̀sìn islam kó gbilẹ̀ dáadáa táwọn èèyàn máa lọ gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run nítorí tá a bá ti wà islamic oriented àmọ́ ibi táwọn ọmọ owó dé lọ́la kọ́lọ́ ọdẹ kí wọ́n débi ire so ọ̀pọ̀lọpọ̀ náà ló wà nínú àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lọ ilé ẹ̀kọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àmọ́ kò tí wọ́n lè dé lọ́la kọ́lọ́ gbé kálukú débi rè kálukú láyè ibi tó wà tẹ̀ ń gbọ́ tẹ̀ ń gbọ́ tẹ̀ ń gbọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ lè apply rẹ̀ yóò lè lò yóò lè lò yóò lè lò títí tẹ́ fi raise issue yìí ah tí wọ́n á lè túmọ̀ yín kíkà máa lo ìtumọ̀ ọjọ́ sátidé àti sànńdé tọ́wọ́ yẹn bá ti ṣe kú dàbò tó lè tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́.

alhamdulilayi obìnrin tó ṣe pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò burú lábẹ́ òfin kó sì rántí ọlọ kò burú kó sì àtìkà yàtọ̀ sí ọkùnrin àbóbìnrin tó ṣe kéjà anábà lásán níbẹ̀ lára wọn àwọn eléyàn ò ní sì rántí Ọlọ́run títí tí wọ́n fi wẹ̀ tí wọ́n bá ti wẹ̀ tán wọ́n lè sì rántí Ọlọ́run ṣùgbọ́n ẹni tí ń ṣe nǹkan oṣù òun tiẹ̀ ó lè ṣèrántí ọlọ́run lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì onípa àwọn olùmọ̀ sọ yìí pé nǹkan oṣù kò ṣeé gbé kù kọ́lọ̀ wọn bó tó yìí pé kẹ́jẹ̀ yẹn ọ̀dà yàtọ̀ sí ìwẹ̀ jànábà ní kíákíá nìsín ọlọ́wẹ̀ ó parí náà nù torí rẹ̀ o lè mú jànábà kúrò lára rẹ̀ kíákíá kò sì lè mú nǹkan sùn kúrò lára rẹ̀ kíákíá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ kóbìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè sì rántí Ọlọ́run nítorí pé nǹkan oṣù rẹ̀ ṣe mú kúrò kíákíá ṣùgbọ́n ẹni tí ń ṣe jànábà ó lè mú kúrò láàrin ìṣẹ́jú méjì torí ẹ̀ kò gbọ́dọ̀ sì rántí Ọlọ́run kó tó di pọ́wẹ́ subhanaka wa bihamdik ashhadu an